ìfihàn orí kẹwàá. mo sì rí áńgẹ́lì mìíràn alágbára ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá a fi àwọ̀ sánmọ̀ wọ̀ ọ́ ní aṣọ òṣùmàrè sì ń bẹ ní orí rẹ̀ ojú rẹ̀ sì dàbí oòrùn àti ẹsẹ̀ rẹ̀ bí ọ̀wọ́ iná ó sì ní ìwé kékeré kan tí a ṣí ní ọwọ́ rẹ̀ ó sì fi ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lé òkun àti ẹsẹ̀ rẹ̀ òsì lé ilẹ̀ ó sì ké ní òun rárá bí ìgbà tí kìnìún bá bú ramúramù nígbà tí ó sì ké àwọn àrá méje náà fọhùn nígbà tí àwọn àrá méje náà fọhùn mo múra àti kọ̀wé mo sì gbóhùn láti ọ̀run wá ń wí fún mi pé. fi èdìdì di ohun tí àwọn ará méje náà sọ má sì ṣe kọ wọn sílẹ̀. Angeli náà tí mo rí tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀ sì gbé ọwọ́ rẹ̀ sí òkè ọ̀run ó sì fi ẹni tí ń bẹ láàyè láé àti láéláé búra ẹni tí ó dá ọ̀run àti ohun tí ń bẹ nínú rẹ̀ àti ilẹ̀ ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀ àti òkun àti ohun tí ń bẹ nínú rẹ̀ pé. ìgbà kì yóò sí mọ́ ṣùgbọ́n ní ọjọ́ ohùn áńgẹ́lì keje nígbà tí yóò bá fún ìpè nígbà náà ni ohun ìjìnlẹ̀ Ọlọ́run parí gẹ́gẹ́ bí ìhìn rere tí ó sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn wòlíì. ohùn náà tí mo gbọ́ láti ọ̀run wá tún bá mi sọ̀rọ̀ ó sì wí pé. lọ gba ìwé tí ó sì nì lọ́wọ́ áńgẹ́lì tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀. mo sì tọ̀ áńgẹ́lì náà lọ mo sì wí fún un pé fún mi ní ìwé kékeré nì ó sì wí fún mi pé. gbà kí o sì jẹ ẹ́ tán yóò mú inú rẹ korò ṣùgbọ́n ní ẹnu rẹ yóò dàbí oyin. mo sì gba ìwé kékeré náà ní ọwọ́ áńgẹ́lì náà mo sì jẹ ẹ́ tán ó sì dùn ní ẹnu mi bí oyin bí mo sì ti jẹ ẹ́ tán inú mi korò a sì wí fún mi pé. ìwọ ó tún sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti orílẹ̀ àti èdè àti àwọn ọba.